bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀ ìkẹ́ àti gẹ̀ fún anabiwa muhammad níjókòó tòní lágbára ọlọ́run ba ntọ́jẹ́ ojúṣe tèmi àti ẹ láti ṣe fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam oní tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ mùsùlùmí láti kọ́ nígbàgbọ́ wípé ìtumọ̀ muhammadun rasulullah tàbí tá a bá sọ ashihadu anna muhammadan rasulullah ajẹ́rìí àgbà tọkàntọkàn pé ànábìwá muhammad ẹrú sọlọ́wọ́n bá ní òjíṣẹ́ rẹ̀ sí ni ìtumọ̀ rẹ̀ ni wípé òjíṣẹ́ ọlọ́run ńlànàbí o kìí sí ọmọ ọlọ́run kìí sì sí ọlọ́run ọlọ́run bá kò ní kò ní ni pé òjíṣẹ́ ọlọ́run ńlànàbí jẹ́ ànábì sọ fáwọn sàbí pé innama ana basharun ẹ̀dá bíi ńlẹ̀mí náà onímọ̀jẹ́ o láàyè mi ó ní ẹ má yìn mí láyìn fọ́ ó kọ tí èsì tèmi ìròyìn tí èsì tèmi ẹ má lò fún mi ń ọ̀tá pé ẹrú ọlọ́run ni mo jẹ́ òjíṣẹ́ rẹ̀ ó ní mo sì ṣe àwọn nǹkan wo ló jẹ́ ojúṣe tèmi àti ẹ tó yẹ ká ṣe fún anabi Muhammad náà sallallahu alayhi wa sallam èyí tá a fi máa sọjọ́ òbí tí ò nítumọ̀ tá máa ṣe káàkiri nǹkan àkọ́kọ́ tasdiquhu fi kulli ma akhbaro bihi madiyan wa mustaqbila gbogbo ntànà bíi bá fún wa nírò nípa rẹ̀ pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ o àbútí ẹ̀ ti ṣẹlẹ̀ ti kọjá à ń láti gbà á gbọ́ lódodo nínú rẹ̀ nínú ayé alukur'an ọlọ́ni wa ma atakumur rasulu fakhudhu gbogbo ntànà bíi bá mú wa bá yín ẹ̀yà gbàmú ẹ̀dìmú sínkún ntọ́ba kọ̀ fún yín pé gbọ́dọ̀ dédìí rẹ̀ ẹ yá jìnnà sí nǹkan àkọ́kọ́ nù yẹn ni pé àwọn ntàní yìí bá sọ fún wa à ń láti gbàgbọ́ lódodo ó sọ fún apójìṣẹ́ ọlọ́run ló ń ṣe òun láti gbàgbọ́ pójìṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ni òun láti gbàgbọ́ ó já mọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ kan yóò ṣẹlẹ̀ ká yóò tó parẹ́ òun láti gbàgbọ́ ó já mọ̀ pé ẹnìkan ń bẹ tí ń jí ọlọ́run làákà ìtì àná já mọ̀ pé ọlọ́run ń jí ọlọ́run àtàwọn ntọ́lọ́run ọba dá ó ń júwèé ọlọ́run à ń láti gbàgbọ́ níbi eléyìí bákan náà ó já mọ̀ pé iná ń bẹ àlùjáná ń bẹ ìyà ń bẹ nù sáré ìdẹ̀ra ń bẹ nù sáré gbogbo ohun tó fún wa nílò nípa rẹ̀ à ń láti gbàgbọ́ bí à bá fẹ́ ráyè gbàgbà níwájú ọlọ́run ọba Ta'ala nínú ààyè mi nù alukoran ọlọ́run ní fàínkàdà bùkà tí wọ́n bá pè ọ́ lókùrọ́ tí wọ́n nírọ́ ló ń pa ntọ́nsọ yìí sódodo fakol ntí kò sọ fún wa ni pé rabbukum dhu rahmatin wasi'atin ọlọ́run ọba yín ọlọ́run ọba gbogbo wa pátápátá ọba oníkẹ́ẹ́ ọba aláàánú tí kẹ́ àtàánú rẹ̀ tó gbáàyè ńlọ́lọ́run ọba ṣe wàlá yọrọ dùbà àṣọ àlẹ́ kọ́ mi mọ̀jọ́rìmí tọ́lọ́n bá fẹ́ fi ọwọ́ ọ̀yà gbá àwọn ọ̀daràn mú kò sẹ́ni ọ̀hún tó lè gbà wọ́n lẹ̀ tó lè ní kọ́lọ́run ọba kọ́ tó bá fẹ́ ṣe ni wípé lára ojúṣe wa ẹ̀tọ́ wa àkọ́kọ́ sànàbí ni pé à ń láti gbàgbọ́ pé ẹrú ọlọ́run ní í ṣe nǹkan lẹ́ẹ̀kejì náà ojúṣe mi àti ẹ̀sán nàbí tọ́átùhù fíìmà àmàrọ̀ bímtẹ́tàlì àmúrí àṣetán nàbí bá pa wá káyàrí wípé à ń tẹ̀lé pẹ̀lú kárí wípé à ń tẹ̀ láṣẹ rẹ̀ àwọn tó ní àjìnà sí tó ṣe káyìsí apá àgbọ́dọ̀ déédéé rẹ̀ jìnà sí anábì ni ọmọ mutí tó sì yọ tí mu má ṣe sìnà ọ̀ mà yé sìnà sí má ta tẹ́tẹ́ òtítà òtún ti wá àtìgbè òtítẹ́ má ṣe sìnà òfìlẹ̀ ò ti wá kárùn ojú rẹ̀ wá wálẹ̀ báyìí yẹn ni pé tọ́hátù fíìmà àmàrọ̀ ẹ tẹ̀lé ànábì níbi tó bá pààyàn láṣẹ ànábì lọ́lọ́ ní ká kírun wákàtí márùn ṣe dáadáa sóbì ṣe dáadáa sọ́mọ òrukàn ṣe dáadáa sáwọn opó ṣe dáadáa sáwọn aládùúgbò tọ́jú ẹbí tọ́jú ọ̀rẹ́ jẹ́ olódodo jẹ́ ní tí ó máa pé àdéhùn àwọn àṣẹ tànábì pa òun láti tẹ̀lé ń bẹ́ẹ̀ àwọn tọkọ̀ fún wa àfi kó o jìnnà sí i ló fi lè bá ìyọ́nú ọlọ́run ló fi lè bá àpọ̀dé nínú ayé alukur'an man yuti'i rasula faqad ata'a Allah ọlọ́run ní ẹni yòówù tó bá ń tẹ̀lé àṣẹ òjíṣẹ́ ńlá Muhammad láì ṣe àní-àní onítọ̀hún faqad ata'a Allah ànábì kọ́ tẹ̀lé o ní pàápàá àti òdodo ó ti tẹ̀lé àṣẹ ọlọ́run yẹn ni wípé à ń láti máa tẹ̀lé àṣẹ ànábì sallallahu alayhi wa sallam a sì gbọ́dọ̀ pa àṣẹ rẹ̀ ntànàbí la gbọ́dọ̀ ṣe ọ gbọ́dọ̀ ṣe ní tó o ṣe ọ gbọ́dọ̀ gbé jùlẹ̀ láì ṣe tó bá ṣe bẹ́ẹ̀ yapa àṣẹ ànábì nù wàmí yá àṣẹ láà wa rasula bá yapa àṣẹ ọlọ́run tó yapa àṣẹ òjíṣẹ́ rẹ̀ fàyínàláwù ní àrò jahannam iná jahannama yóò máa jẹ́ tonítọ̀hún khalidina fiha abada yóò máa bẹ́ńbẹ̀ lọ gbére ọlọ́run o mọ̀ ṣe wá lọ́mọ náà o níta ń gbéyàwó ni ẹ̀tọ́ ìwọ̀ ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam. nǹkan lẹ́ẹ̀kẹta tajiridu mutaba'atihi anabi nìkan la gbọ́dọ̀ máa tẹ̀lé ńlá gbọ́dọ̀ máa kọ́ṣe níbi àlàámà rí ẹ̀sìn ọ gbọ́dọ̀ fi nǹkan kan sin lọ́hùn àfi ń tànàbì tó ti pìyàmà rẹ̀ ń ti jú níwèé rẹ̀ tó ti tọ́ ọ nípa rẹ̀ bó ṣe á sẹ́hùn bẹ́ẹ̀ ni wọ́n náà ló ti gbọ́dọ̀ ti ṣe. lápèjúwe lábala àrùn anabi ọfẹnu ṣàlàyé irun fáwọn sàábé ó tún gorí mímbàrí lọ ó tún ṣàlàyé bó la ṣe kírun ó ní tó ṣe kí n ṣe bẹ́ẹ̀ ni pé kẹ́lẹ́bà àmọ́ bí mò ń ṣe ń kírun kẹ́yìn náà kẹ́lẹ́bà àkọ́ṣe mi níbẹ̀ àsọ̀láàtù anabi ṣe wọ́n ṣe lójú ayé anabi báwọn yóò ṣe máa ṣe anabi ṣàlàyé rẹ̀ fún wọn àdìkìrì anabi ṣe àwọn sàábé àwọn náà ṣe ṣebí wọ́n ṣe ń ṣeun bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe ń gba ayé ànábì sallallahu alayhi wa sallam ala ala ala ala wọ́n bá ho ho ho ho ṣé wò hó lànàbì ṣe sẹ́lẹ̀yìn ní àdékèrè èyí tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́yọ́nù sí. sàbẹ̀ wò lànàbì kọ́ ni wàjà múrọ̀sù lílá ìláyà tàṣàṣù sàbẹ̀ wò ló wí ànábì wò ló wí. àwọn tó yẹ kẹ́ ẹ máa wí láwùí gbalá dá ẹ̀ wá mọ̀ nípa rẹ̀ àwọn àdìkárò ń bẹ léyìí tó ṣe lẹ́yìn irun yàtọ̀ sí wàjámù rọ̀ṣúlì láì táǹfẹ́ lẹ́yìn mọ́ nínú àkọọ́lẹ̀ wo lọ́wà. yẹnni pé tẹ̀jẹ̀dẹ́dẹ́ mùtàbá àti nàbí sallallahu alayhi wa sallam gbogbo ti ń jẹ́ títẹ̀lé ìkọ́sẹ̀ èèyàn níbi ẹ̀sìn ara nàbì òní àti ní ká wá o wàá dàmú sọlọ́kì tọ́ríkì ngẹ́rì tọ́ríkì ọ̀ gbọ́dọ̀ tó ojú ọ̀nà míì yàtọ̀ sí ojú ọ̀nà ànábì èèyàn gbọ́dọ̀ wàá mọ ọ̀ṣọ́ jìyà ọ̀ṣọ́ lọ ọ gbọ́dọ̀ rò pọ̀ lágbọ̀ọ́yé nípa ẹ̀sìn ọlọ́run ju ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́wọ́n bá ta'ala tó fi rán lọ. nínú hadith man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ẹ̀ ń bá ṣiṣẹ́ kan tẹ́ ẹ̀rí àṣẹ wa ń bẹ̀ pé kó máa ṣe tó wá ṣe irú sẹ́fà fahuwa raddun à nígbà lọ́wọ́ nítàn January 1st ọ̀fẹ́ ẹ̀dẹ́ ọ̀pọ̀lọpọ̀ afa òní ọ̀wọ̀ ẹ̀wọ̀n ní ọ̀wọ̀ àtìmọ́lé àwọn olówó wọn ó tilẹ̀ kọ́ ma ibẹ̀ ni ó ti di ibẹ̀ nílẹ̀ ó ti ibẹ̀ ó sùn máa bá ibẹ̀ nílẹ̀ ó ti sùn bá yọ máa ṣàdúrà fáwọn olówó tá ń ràn ọlẹ́lẹ́yìn sọ ìrẹ́ mùsùlùmí tá ń sọ fún ọ pé december thirty one january first tá ń sọ fún ọ pé ńlọrọ kádàrà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí yóò tún wá ṣe débi wípé yóò tún yọ lọ sí chọ́ọ̀chì ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala sanni bí ṣe báwọn sábà níbi sẹ́ńsù ìjọsìn fọlọ́wọ́n bá nù ọdún ọlọ́dún má dà sí kò sí ìtọ́kàn ọ ìgbà níbi délùú Madina ọba àwọn ará Madina tí a ya ọjọ́ méjì lẹ̀ tí a fi máa ń ṣeré ọwọ́ abiyan lè rè pé bóò ló ṣe jẹ́ mo ṣàkíyèsí àwọn ọjọ́ méjì kan bẹ ẹ̀ lọ síbi iṣẹ́ ẹ̀ máa fi ń ṣeré wọn ni à ni èrè òjìṣẹ́ ọlọ́wọ́n bá ọjọ́ méjèèjì ọjọ́ ọdún ńlá kàkọ́rùn ànábì wa sọ fún wọn pé ìbọ́jọ́ méjì míì tó lóore jù bá ń lọ ọdún méjì méjì tó lóore jù yín lọ ọlọ́run ti fi rọ́pò fún yín kí lọ́dún méjèèjì ọ̀hún ọdún ìtúnu àwẹ̀ àtọ́dún iléyá january first ọ̀kan èrè mùsùlùmí ọdún eégún kí ló ń wá ń bèrè tó jẹ́ mùsùlùmí abdulhamid ló ń jẹ́ kí ló ń wá lẹ́yìn eléégún àwọn sàgbótádé àwọn ni ojú wọn máa bá wọn tẹ̀lé léégún àwọn fágbè wọn ni ojú wọn bá wọn tẹ̀lé léégún kò sí ìtọ́kàn ọ min husni islam ilimari tẹ́ríkù má la yà Yani lára tí wọ́n kà kún pé ìyẹn sí ẹ̀sìn rẹ̀ dáadáa ọ̀rọ̀ tí ọ̀kan lọ́wọ́ tí ọ̀kan lẹ́sẹ̀ gbé jù ú lẹ̀ má dá sí lára tí wọ́n fi mọ̀ ọ́ ní mùsùlùmí tòótọ́ ńlẹ́lẹ́yìn wà ẹni pé tó bá jẹ́ mùsùlùmí gbogbo ń tó ṣe níjọsìn pátá ó gbọ́dọ̀ wà níbàámu sí bánẹ́bí ṣe ṣe ló fi jẹ́ pé ọ̀tọ́ ń ṣe wírìdì ó ti gbé gbági ni ọlọ́run ni la ilaha illallah nítòótọ́ ni ó ní aṣẹ àṣàlátù síbẹ̀ yìí ṣẹ́ńṣẹ́ làwọn sàbẹ̀ ṣẹ́ńṣẹ́ àtànábì sí wọn ń tẹ̀sán fúnlẹ̀ lánìyàn pé ọlọ́run fẹ́ dé mọ̀lẹ́ka jìbìrì ló ń bọ̀ ànábì náà ń bọ̀ wọ́n ń bọ̀ àjókòó gbogbo eléyìí pátápátá lára àwọn àdàdálẹ̀ ni bàbá kírun tán gbólóhùn kan náà kájọ máa wí papọ̀ káfí máa ṣe àdékèrè lẹ́yìn irun eléyìí náà tọ̀ náà man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun àdàdálẹ̀ lẹ́yìn náà làá máa ẹ̀ ń bára wọlé tí ń ṣe é kò ní jẹ́ tẹ́wọ́gbà níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala òru lẹ̀ látòlè kọ́dìrì òru ní ẹni ká wa kẹ́ ẹ mọ wá sílẹ̀ látòlè kọ́dìrì lọ́sàn-án gan kẹ́ ẹ ẹ́ńfẹ́lópù fáwọn èèyàn síbẹ̀ nàbí ṣe sínú síbẹ̀ àwọn àṣà abẹ́sẹ̀ bí wọ́n ṣe sínú mutabaatu rasul tẹ̀jìrìdì mutabaati lè nàbí sallallahu alayhi wa sallam ọ̀ jàrádà mutaba àfànàbí ọ̀ tẹ̀lá nàbí tàpọ̀ òun ṣèfẹ́ nù rẹ̀ ìfẹ́ nù ń yàlátùlù kọ́dà àwọn méjì ń ṣe lóru orun kí ni à ń ṣe wọ́n máa kọrin wọ́n máa sọ̀tàn sítàn ní àníká sọ sórin ní àníká kọ lóru làlátùlù kọ́dà tí wọ́n ní ká máa ṣe náfìlà lọ́pọ̀lọpọ̀ ká máa ṣe àdìkà ká máa ṣe àdúrà ká máa bẹ lọ́n ibẹ̀lẹ̀ yóò ti máa jó ibẹ̀lẹ̀ ti máa envelope ibẹ̀lẹ̀ ti máa fọ́ wá ní àwọn èèyàn àwọn tí wọ́n gọ̀ ntọ́gọ̀ ọlọ́mọdé ọgbọ́n ntọ́gbọ́n ọlọ́mọdé ọgọ́ ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́wọ́n ba tẹ̀jẹ̀lẹ́ lọ́mọtàbá àti lẹ́nàbíyìn káfí gbogbo títẹ̀lé wa pátá ká ìtẹ̀lé má tọ ojú ọ̀nà kẹyì tànàbí ò ní ọtọ ntànàbí ọ̀ràn má dáwọ́lé torí pọ́lọ́ wọn bá jogún ọ̀kadà fún ọ̀kadà àlòkù ọ̀kadà ten thousand naira wọn náà wà ń bọ̀ ògùn nítorí ọ̀kadà ẹ̀ ògùn òní fẹ́ràn rẹ yílẹ̀ lẹ̀ níjò ló ní kú nígbàgbọ́ tó kún nínú ọlọ́run bá subhanahu wa ta'ala nígbẹ̀kẹ̀lé nínú ọlọ́run wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ẹ̀ ń bá nígbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run ọlọ́run ọba á tó jáwọ́ kò ń bi àpọ́n tí ó yọ̀ máa sin lọ́wọ́n ọba lónìí nìkan ṣoṣo ọba tí ò lórogún wàá máa fi títẹ̀lé rẹ̀ pátá máa fi tẹ̀lé ànábì nínú aya al-Qur'an ọlọ́run ní wa man yabtagi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹ̀ ń bá tó lọ wá ẹ̀sìn mi tó lọ sí ojú kòkòrò ìlànà mi yàtọ̀ sí ìlànà ẹ̀sìn ètí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá irú ẹni bẹ́ẹ̀ falan yuqbala minhu ọlọ́run ní tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ tó bá tiẹ̀ máa ní pé wọn ò ní gbà kìbá máa dà wọ́n wà fil akhirati minal khasirin lára àwọn tí ó ṣòfò lónítọ̀ wọn wà tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ọlọ́run má jẹ́ àpòfo má jẹ́ àròfo má jẹ́ àṣòfo sí alẹ́ tí ó jèrè láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà. nínú hadith anabi fi ń dọ̀ lójú gbogbo ẹni tèmi gbogbo àlìhùmà tèmi wọn wà lùjánná gbogbo yín lẹ́ wà àlùjánnà illa man aba àfẹnutọ́ba kọ̀tọ́ba ní òun ọ̀wà àlùjánnà nìkan ẹni olóhùn wà àlùjánnà bóòlù yóò ṣe agbọ́ nípa àlùjánnà tí olóhùn wà àlùjánnà làwọn sàbẹ̀ fi sọ pé faman ya aba ya Rasulullah talenti ọkọ̀ tí olóhùn wà àlùjánnà eré òjúṣe ọlọ́run ìdáhùn wa tẹ̀lé wípé man ata'ani dakhala àlùjánnà wa man asani faqad aba ẹ̀ ń bá tẹ̀lé mi mo ṣe ń ṣẹ̀sìn lòun náà kò sàsojú kò sàsojú ràn kò sàtojú bọ̀ nínú ẹ̀sìn mi kò mọ́ bá wọn yin bísíkò bísíkò tó yin lẹ́sìn ó máa fi jólé onílé kò bá wọn sàtojú bọ̀ nínú ẹ̀sìn ó ń tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam irú ẹni báwọn yóò wọ àlùjánnà onídàra ó tiẹ̀ ti wọ́ ni ṣùgbọ́n ẹni tí a sọ fún pé tọ́ ànábì ni a ṣe báyìí tọ́ yapa àti ànábì fakọ̀dé yaba irú ẹni báwọn ó ti kọ̀ bí ìgbà pọ́lọ́wọ̀n wọ bẹ́ẹ̀ lọ́rọ́ tiẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí i yẹni pé rẹ̀ tó jẹ́ mùsùlùmí yajibu alayka mutaba'atu nabiyyi sallallahu alayhi wa sallam ó di ọ̀ranyàn láti máa tẹ̀lé ànábì muhammad sallallahu alayhi wa sallam ìlànà bò là á ṣe é sẹ̀sìn ara ànábì ló ti wò ó ọkọ̀ ṣe rẹ̀ bó ní ṣe ń ṣe ntànàbí ò ṣe lẹ́sìn ò ní ṣe ètò ṣe lẹ́sìn ó béèrè kàìfíyà bó là ànábì ṣe èyí tá a jẹ ànábì tá a gbọ́dọ̀ má fún ata á sí aláti máa kọ́sí ànábì níbi ìwà á kọ́sí ànábì níbi ìṣesí á kọ́sí ànábì níbi ẹ̀sìn á kọ́sí ànábì rẹ́tọ̀ jẹ́ mùsùlùmí bó o níwà rẹ bó o ló ṣe rí àdúrà kó àdúrà kó okú kó okú làwọn yẹn máa ń ṣe ládùúgbò ní bó para rẹ ọ̀yà báyìí inú wọn máa dùn ni torí ìwà rẹ tí ò dáa sọ wá fi ìwà sọ fi ju ànábì bì ọ gbọ́n tó náà bá sọ ń pa ànábì ni ọlọ́run ò fi irun kò fi yin ànábì zaka ààwẹ̀ ọlọ́run ò fi yin ànábì ànábì àmà jíròrò tí ó yan náfìlà tí gbogbo ẹsẹ̀ tí ó wù ú tí màmá Aisha tí ó mọ̀ wá kànú ànábì pé àbò ló ṣe jẹ́ ìbò ti forí jìn ọ́ ànábì ó sì máa dá lóhùn pé afala akunu abdan shakura tí ó wọ̀ fẹ́ kí n jẹ́ ẹrú tí ó mọ oore tí ó lè dúpọ̀ oore fọlọ́run ọba ni tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run ò fi kẹ́tírọ́tù sojúdi wàtánẹ́fúlì kò fi ròyìn ànábì lọ́nfààròyìn rẹ̀ ìwà tó dáa lọ́nfààròyìn rẹ̀ lakọ̀dí káàní lakum fi rasulillahi uswatun hasana ibi tó ti yẹ ká kọ́ sí ànábì nù wa innaka la'ala khuluqin adhim a ìwà rẹ̀ mà dáa pọ̀ o ọmọ yáàyè pọ̀ níwá o ọmọ tútù níwá o ànábì jẹ́ oníwà rẹ̀lẹ̀ oníwà tẹríba olódodo ẹ̀dá ẹ̀ńtà fara fẹ̀mí fàyàbalẹ̀ lé lórí àmínú ìyá ànábì kọ́ sọ bàbá rẹ̀ kọ́ ló sọ àwọn kèfèrí àgbáyé nílùú Mákà àwọn ní àwọ ìṣesí ànábì wípé àà bíyàn bá kówó sí lọ́wọ́ bíbà tó fi tọ́jú ewé ń sí lọ́wọ́ àti ewé gbogbo ẹ̀ náà lọ́ọ́ bá ń bẹ̀ gbogbo bàtọ́ bá rí ọ wá béèrè lọ́ọ́ rẹ̀ bọ́ bá fi ọ̀rọ̀ sànàbì lọ́wọ́ kọ̀mọ̀ ní ìlú síta ìrẹ́ mùsùlùmí tòní ebi wa kówó sí ọ lọ́wọ́ sájídà tó ṣukúrù lọ́bẹ̀ sí ní ṣe ìforíbalẹ̀ ọ̀pẹ́ lọ́nṣẹ́ torí pé wọ́n kówó sí ọ lọ́wọ́ sí àníkọ́ náà ni sí àníkọ́ yá ni ibi àníkọ́ báwọn kò sọ́wọ́ ni sọ wá fi wàjà níbi báwọn sallallahu alaihi wasallam sọ kó sí ànábì báwọn anabi a máa lọ sí àbẹ̀wò ntara rẹ̀ ọ̀yá ata àti ìdórí kèfèrí anabi a lọ máa ṣàbẹ̀wò wọn mùsùlùmí gángan ìwọ lọ ṣàbẹ̀wò rẹ̀ kò sẹ́ni tí ó bá ìrànlọ́wọ́ kan àbómi ìwà sọ́dọ̀ anabi tànàbí ò ní dá lóhùn tí ò ní ṣe fún níwọ̀n bàbá bá ti lágbára sí àti bàbá ti lágbára ẹ̀ mọ́ mùsùlùmí sunkún ó sunkún wá sọ́dọ̀ rẹ̀ ó tún palẹ̀ kún ara rẹ̀ ni ìbànújẹ́ ló bá dọ̀dọ̀ rẹ̀ ìbànújẹ́ ló tún bá lọ sílé sọ wájú anabi báwọn yẹn ni pé dára ojúṣe wa sí anabi al-iktida wa ta'asi bi rasuli sallallahu alayhi wa sallam an láti kọ́ṣe ànábì níbi ìwà àrẹ̀lẹ̀ ìwà àtẹríba òdodo sísọ jẹ́ ẹni táwọn èèyàn lè fọkàn balẹ̀ lé lórí jóníwà pẹ̀lẹ́ má jẹ́ onígbéraga má jẹ́ oníjàmbá má jẹ́ oníwò ojú èjì síbẹ̀ kó lè bá fi kọ́sí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú suratul Ahzab laqad kana lakum fi rasulillah uswatun hasana àwòkọ́ṣe dáadáa wọ́n bẹ́ẹ̀ fún yín o látara ànábì ẹni pé tọ́ọ̀bà kọ́ sí èèyàn lábala ìwùwàsí lábala bóòlù àṣẹ ìjọsìn ànábì ní kọ́ kọ́ṣe ó ní ẹ̀mí balẹ̀ lé lórí jùlọ pé àà ìwọ eléyìí wọ̀tọ́ náà ọba tó yọnu sí ni kọ́sí ànábì níbi ìwà níbi ìṣesí má jẹ́ oníwà àgbéraga ànábì èlò gbéraga fáwọn sábẹ́ má jẹ́ ọlọ́kàn líle wàlọ́kùn tafadàn gọ̀lì ìdọ̀lọ́kọ̀ lànfàdùn min hawlik tọba jí ọlọ́kàn líle tọjẹ́ ní tí òkú yàn mára wọn ó túká lẹ́yìn rẹ yorùbá ní má rorò òkú rorò èkó yàn jọ yẹnni pé jọ ànẹ́bì níbi ìwà jọ níbi ìṣesí jọ níbi ìjọsìn fọlọ́n yẹnni pé ànẹ́bì wa Muhammad lára àwọn ojúṣe wa tó yẹ ká pé fún oníkájẹ́ ní tó ṣe wípé a máa kọ́ṣe rẹ̀ níbi ìwà òun bí ìwà sí níbi ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ojúṣe wa sànàbí atahakumu ilayhi fi sa'iri umuri alhayat wa rido bi hukmi wa atikodi adlayi lára ojúṣe wa sinu yẹn ni wípé gbogbo ìdájọ́ wa pátá kóòtù bílẹ̀ wọn ò rán láti lọ síbẹ̀ ìrẹ́ mùsùlùmí kóòtù kọ́kọ́kọ́kọ́ mùsùlùmí ò yẹ kó lọ síbẹ̀ nínú tírà ọlọ́run nínú àdìtà Ànábì wa Muhammad gbogbo ìdájọ́ rẹ̀ ibi tó yẹ kó wá sínú bísẹ̀rí àbáwá dọ̀ lẹ́jọ́ ọ̀ wà yọnu sí ìdájọ́ ànábì ó sì gbà yìí pé ìdájọ́ déédéé gangan òun lélẹ́yìn kò sí ìdájọ́ déédéé kankan mọ́ yàtọ̀ sílẹ̀ yìí bó bá kó ìdájọ́ lọ síbẹ̀ tó yọnu sí gbígbà pò kó ìdájọ́ lọ síbẹ̀ ni gbọ́ntàn náà wọ́n bá sọ nínú alukur'an ọlọ́ni fàlà wà rabbika la yu'minun ọlọ́ni òun fi ọlọ́wọ́n ọba rẹ òun fi bọ́ búra lé lórí pé wọn ò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ìmánì wọn ò tí ì lókun ná hatta yuhakkimuka fima shajara bainahum tí wọn fi máa kó ìdájọ́ wọn wá sọ́dọ̀ rẹ̀ ní ti ń ṣẹlẹ̀ láàrin wọn gbẹ́mi sí omi òtọ́ tí wọ́n fi kọ́ wá sínú sẹ̀ríà tó bá wọn fi ọ̀rọ̀ ọlọ́run tó fi bá wọn yanjú rẹ̀ ìgbà náà ni wọ́n tó ní a tó gbọ́lọ́wọ́n bá gbọ́ ìgbàgbọ́ wọn ò tó tí ìwà kún o fún màláyé jòdò fi àǹfọ̀sẹ̀m harajan mímọ kọ̀dẹ̀ ìtì ẹ̀mí wọn ò tó ní fún pínpínpín lórí ẹjọ́ tó dárí pé àbọ̀ ọ̀dà pẹ̀lú déédéé ni. nínú àwọn ojúṣe wa sí ànẹ́bì ádámù lùgọ́lówó fi hákìrì fi hákì àwí tẹ̀síìrì wal jafa àwọn tó jẹ́ ìwọ wa tó yẹ ká ṣe fànàbí ó ṣe é ò ní ṣàṣejù ò sì ní ṣàṣetò yẹn ni wípé má ṣe àṣejù má yin ànábì ìròyìn tí èsì tí a má fi ròyìn rẹ̀ má gbé sípò ọlọ́run ànábì èso ọlọ́run kì í sì gbákejì ọlọ́run aa lẹ́yìn ànábì ni rárá lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni kò sẹ́nìkan kan mọ́ lẹ́yìn ọlọ́run nínú ayé alukur'an ọlọ́run ní ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallah anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní ọ̀jẹ̀ nǹkan kata yọ pé òjíṣẹ́ ọlọ́run ọba ni kìí bá bẹ́ẹ̀ nìkan kan náà yìí tẹ́ ẹ jẹ́ àgbàlagbà ọkùnrin náà yìí ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run ọba ni wa khataman nabiyyin ó sì jẹ́ òpin fún gbogbo àwọn ànábì ọlọ́run tó bá bẹ́ẹ̀ la ya'taqidu al-abdu anna lirrasuli shay'an mímọ yàtọ̀sọ̀láhùn tàn án làbí àwọn tó ṣe pé ọlọ́run nìkan ńlọ́dá ni níròyìn ni lóríkì ni ló kọ́ ni ọ̀ lẹ́tọ̀ọ́ ìrètọ́ jẹ́ mùsùlùmí kọ́ ọmọ wá sí àfimúnlẹ̀ rẹ̀ fún anabi sọlá àdìsálàm kàmá àrífà tí wọn lè mìlẹ̀ gọ́yè kó rò pa anabi onímọ̀ ń pa àkọ́kọ́ anabi ọmọ nǹkan kan ń pa àkọ́kọ́ àfihàn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó bẹ́ẹ̀ má nìkan ńlọ́kù nínú ayé alukur'an walaw kuntu a'lamul ghaiba lastakthartu minal khair ìbẹ̀rẹ̀ rẹ̀ kó la kúrú la kó ndí khazainu Allah èmi ò jẹ́ parọ́ fún yín o kí n sọ pé pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ mi lọ́wọ́ rárá wala a'lamu al-ghaiba n ò ní mọ̀ kankan nípa àkọ́kọ́ àfi tó lọ́n bá fi màmí nìkan lókù wala kúrú la kó inni malakun èmi ò jẹ́ sọ fún yín láéláé pé màláìka Ọlọ́run mo jẹ́ ń wíṣẹ́ màláìka ẹn àtẹ̀bẹ̀rún ilá máa yóò ha ìlà yìí oníṣẹ́ tọ́lọ́wọ́n bá tọ́ba ní màláìka Jibril tọ́ba ní kọ́ wá jẹ́ fún mi wáàyí ọ̀rọ̀ lọ nìkan ní mò ń ṣiṣẹ́ tọ̀nù. láàyè mi kò la amúlékò lè nafsi nafan wàlá dọ́rọ́ illa ma sha Allah ń ọ̀dà kápá kankan ni lórí oore àǹfààní àbínira ẹni pé ń lè dá sí ẹnì kankan lóore tàbí láǹfààní kan àfitọ́lọ́wọ́n bá fáfẹ́ nìkan lóko yẹn ni pé gbogbo oore pátá lọ́wọ́ ọlọ́run ló wà gbogbo ìdàkejì oore náà ọwọ́ ọlọ́run ló wà o walau kuntu a'lamul ghaiba tí bá jẹ́ nítorí mọ̀ ń pa kọ̀ọ̀kọ̀ ní lastakthartu minal khairi wa ma massaniya su oore nìkan ní ìbá máa jẹ́ tèmi aburú kankan ìbá ti ṣẹlẹ̀ sí mi wọ́n ní ìdáhùn rífà sábàbù bàtọ́lá làájábù bí yàn bá ti lè máa ìdí ntí nǹkan kan tí ì èyàn ò ní ké màmá yẹn ni pé tí mi lè mọ̀ pé ibà ìlàbúrú wa ìní tẹ́nabẹ́ àwọn Yorùbá ní ẹni tó bá mọjọ́ wò ńlọmọjọ́ òkú ẹni pé tó wáyé pé ọjọ́ báyìí lọ́jọ́ ta yóò ẹni bá ní ọmọjọ́ òkú so kò sẹ́ni tó mọ̀ kò sẹ́ni tó mọjọ́ wò kò sẹ́ni tó ọjọ́ òkú. kò láàmúlé kò lákòm dọ́rọ̀ ni wàlà rọ́ṣàdà ìǹdání níkàpá lórí ìnira kan tí wọ́n afara níyí ọlọ́run lọ́ba tó ní gbogbo eléyìn lọ́dọ̀ ìǹdá ìǹlẹ̀ ìdá fi yín mọ̀nà ọlọ́run nìkan tí máa kọ́l ẹnì láyò jẹ́ra ni mìíràn láyé àhàdùn kò sẹ́ni kankan tó lè gbà mí lọ́wọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́mbàrò dáadáa àbómi tọ́lọ́mbàrò hàn mí n ò ní nǹkan kan tí mo lè dá sí látọwọ́ mi yẹn wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà nǹkan tọ́jú ojúṣe àti ẹ̀tọ́ rẹ̀ a gbọ́dọ̀ tayọ àlá ń bẹ́ o àgbọ̀dọ̀ yẹn tí èsè tiẹ̀ a gbọ́dọ̀ fún mọ̀ pé lọ́lọ́run má pè é nígbàkejì ọlọ́run má pè é lọ́mọ ọlọ́run ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ìlànà bí jẹ́ èyí sì wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ ànábì ìrànlọ́wọ́ tí ò ní kápálẹ́ lórí bí kọ́ máa kànábì ó bùn ọlọ́mọ ànábì yé bùn yàn lọ́mọ ọlọ́ni máa bùn yàn lọ́mọ ànábì yé bùn yàn lọ́lá ọlọ́ni máa dá yàn lọ́lá bí ya lọ́sọ́dọ̀ lára mi ọ̀yá wá fún mi ní wòsàn ọ̀dọ̀ ọlọ́run láti béèrè wòsàn àmọ́ yòjé mi ò tọ́ra ìdáadáa o talenti máa ń da ẹni tí ń bẹ náà gbẹ̀kọ́ ẹni tí ń bẹ náà dẹ̀ talenti máa ń da lọ́hùn bí ọ̀sọ́ lọ́hùn ọlọ́run ní kọ́ képe. àwọn kan wọn wá bá níbi náà wọn sàbẹ wọn nílò òjíṣẹ́ lọ́wọ́ bá nẹ̀sítẹ́gì tòbíkà arákùnrin kan bẹ mùnáfíkì ni wọ́n fara ni wá afẹ́kẹ̀rẹ̀ ànábì kọ́ gbà wá lẹ̀ lọ́rẹ̀ ànábì ní láyé sàgáàtòbí ìnàmọ̀ yóò sàgáàtòbí la wọn yìí wá ìrànlọ́wọ́ wá tọ́dọ̀ mi ọ̀dọ̀ ọlọ́run nìkan là máa wá ìṣẹ́gun àìtí borí ọ̀tá ọ̀dọ̀ ọlọ́run nìkan là máa wá lọ àdúrà tó bá ṣe ọlọ́run ni kò dojúkọ ya allah ya rahman ya rahim ya wahab ọlọ́run nìkan là máa pè àìmáṣe ya muhammad ekfirili ya muhammad orzokoni eré anabi muhammad wàá pèsè fún mi wàá dàn lọ́la wàá bùn lọ́mọ. bákan náà ìgbẹ́kẹ̀lé rẹ tó bá ní ọlọ́run ni kó gbẹ́kẹ̀lé má gbẹ́kẹ̀lé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run nìkan là á gbẹ́kẹ̀lé ọlọ́run gan pa ànábì rẹ̀ lásán wípé wàtàwá kálẹ̀ àlálẹ́ ayé alẹ́bí láyà mọ́t ọlọ́run ọba bá tí kì í kú láéláé ọba tí ò ní ṣàìsàn rí bẹ̀lẹ̀ nígbà pé yóò tiẹ̀ wá ṣe é sì kú lọ́lọ́run ọba ṣe ọlọ́run ẹni kò ní gbẹ́kẹ̀lé nínú rẹ̀ yẹn ni pé tọ́ọ̀bà gbẹ́kẹ̀lé yàn ọlọ́run nìkan ni kó gbẹ́kẹ̀lé má gbẹ́kẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wàkàtàlíkà rọjà mọ́sí àgbẹ̀ǹlé má ṣe ìran kan oore kankan lọ́dọ̀ ẹnì kankan àfọ̀dọ̀ ọlọ́run márùn kan rẹ̀ sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹran tó pàtó fẹ́ du ó kọ ànábì kọ́ da ó kọ ọlọ́run lọ́ọ̀dà lẹ́ran lórí má dà kọ ànábì sí tọ́ba ti lè wá ṣe báwọn o ti ń fi ànábì kẹgbẹ́ ọlọ́run ọba nu ọlọ́run là á jọ́sìn fún àìjọ́sìn fànàbì nínú hadith la tutiruni kama atrat an-nasara ibn Maryam anabi ni ẹ má yìn mí láyìn fọ́ ìròyìn tí èyí ṣe tèmi ẹ má fi fún mi ẹ má kọjá yìí ń pa mi báwọn nàṣọ́ra bí a ṣe ṣe pẹ̀lú anabi Isa Jésù aleyhi salatu wa salam wọn lọ́lọ́ni wọn lọ́mọ ọlọ́ni wọn lòun àtìyá rẹ̀ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímá rárá o ẹ má fi lẹ́yìn òyìn mi o fàyínàmà àná àbìdùn irú ọlọ́run ni mo jẹ́ bẹ́ẹ̀ bá pè mí fakóòlù abdullah wa rasuluhu ní tí a fi pè mí nù ẹrú ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ohun tí kẹyẹ àfi pè mí nù yẹnni gbogbo àwọn tó jẹ́ khasa'isullahi subhanahu wa ta'ala èèwọ̀ ni àgbọ̀dọ̀ ló fún anabi muhammad sallallahu alayhi wa sallam lára ojúṣe wa sànàbí ni pé ó ń láti nífẹ̀ẹ́ rẹ̀ bí ojú ẹ̀ńtọ́ ẹ̀ka nífẹ̀ẹ́ sí jùlọ ní Ọlọ́hun bá subhanahu wa torí pé ńlọba tó dá wa bọ́nà ọba ọba dá wa ni àní rí láyé wa àní mẹ́tíjà nígbà muhammad sallallahu alayhi wa sallam àní màpọ̀ yẹ ká sí dáadáa sáwọn òbí wa bí wàá lẹ́yìn tá a bá wá nífẹ̀ẹ́ ọlọ́run ọba tán ẹni tó tún yẹ ká nífẹ̀ẹ́ sí jùlọ yányá òní anábìwá muhammad sallallahu alayhi wa sallam torí àwọn yorùbá ní bí ọba sì ti àtàǹpàkò bí ìlàgbà òní ọ̀pá òní àtẹ́lẹwọ́ òní ìbáṣeré ẹni pé bí àdá òní ìbáṣeré so bí ìbáṣe ọlọ́run ọba tó lo ànábì tọ́ran sí wa ni abati mẹ́ntì ń jọlọ́run abati mọ bóòlù àti mọ joseph abati mọ ti ń jẹ́ islam abati mọ ìrun abati mọ zaka abati mọ àwẹ̀ ṣùgbọ́n náà ọba ń lọ́rùn sí wa tó bá wá rí bẹ́ẹ̀ ó yẹ ká nífẹ̀ẹ́ rẹ̀ látàrí pé òun lẹ́nu tó lọ́wọ́ bá lò tẹ́ ẹ ṣe àmàna ẹnìkọ̀ọ̀kan wa yẹn wípé lára ojúṣe mi àti sí ànábì wa Muhammad wọn ká nífẹ̀ẹ́ rẹ̀ nínú hadith la yu'minu ahadukum hatta akuna habba ilayhi min waladihi wa walidihi wa nasi ajma'in yẹn ni pé ẹnìkankan nọ yín kò tí ì jẹ́ ìmọ̀ mi ní ìmánìrì ò tí ì lókun ná tí ó fi jẹ́ pé mi Muhammad èmi ni ó nífẹ̀ẹ́ sí ju aráalé rẹ̀ ọmọ rẹ̀ dúkìá rẹ̀ àti gbogbo èèyàn lápapọ̀ lọ bó bá tí ì nífẹ̀ẹ́ ànábì débẹ̀ ọ̀hún ìmánì rẹ̀ kò tí ì lókunú kì í tí ì tó ń tó lè gbé ọwọ́ àlùjáde onídàra láwọn ojútùú èmi àti ẹ sí ànábì wa Muhammad wípé a ń láti máa ṣe àṣàlátù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú ayé alukur'an inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima dájúdájú ọlọ́run ọba àtàwọn mẹ̀láíkà wọ́n ń ṣe àsàlátù fún ànábì Muhammad ọlọ́run ọba ń sọ dáadáa nípa ànábì ó ń yin ànábì létí gba àwọn mẹ̀láíkà àwọn mẹ̀láíkà wọ́n sì ń ṣe àdúrà fún tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀dá ẹ̀yin mùmínì ẹ̀yin tẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ sallu alayhi wa sallimu taslima ẹ máa tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún ànábì ẹ béèrè àlàáfíà fún tara rẹ̀ kẹ́yìn náà kẹfì sí oríire yẹn ni pé lára àwọn ojúṣe wa sí anabi wa Muhammad olùlẹ́yìn nínú ẹ̀ náà bákan náà anabi à ń láti máa bọ̀wọ̀ fún hayyan wa mayyita ìgbà tí ń bẹ láyé à ń láti bọ̀wọ̀ fún anabi à ń láti panlé à ń láti à ń láti mójútó ẹ̀sìn rẹ̀ à ń láti dáàbò bo ẹ̀sìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àsọ̀lẹ̀ tánàbì sọ à ń láti tún mójútó gbogbo eléyìí náà lára ipa fi ń bọ̀wọ̀ fún anabi ni sallallahu alayhi wa sallam àwọn ará ilé anabi ká nífẹ̀ẹ́ wọn bí ojú gbogbo eléyìí náà lára àwọn ojúṣe wa sí anabi nù eléyìí jẹ́ ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bí ó ṣe máa níjókòó tó ní òǹlẹ́lẹ́yìn àtúmọ̀ríra nígbà míì abẹ́lẹ́wọ̀n bá wa ta'ala kó fi sọ rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu